mo mọ bó ṣe ń ọpírẹ́tì kò sí ẹni tí wọn ò lè pa láti fi cascos ṣe rí máníjẹ àkọ́kọ́ ìyẹn onídàdà wèrè dáadáa sọnù ohun tó jẹ lóyo nílé ayé yìí yorùbá ní tí kókó bá ń fẹ́ ni lẹ́fẹ̀ẹ́ a kì í jorí màdò a dẹ̀ máa ń jorí màdò àwùjọ eléyìí kan náà là kí n when you get to a stage in life you have to be careful doing nonsense things kò kí n ṣe decoration mọ́ kò kí n ṣe ayọ̀ mọ́ doing rubbish talking people around kò kí n ṣe ayọ̀ gbogbo ẹ̀yin olórí burúkú tẹ̀ ń stock èèyàn ẹ máa tó ṣẹ̀sìn ayé máa rí yín tàn ẹ ti ń ṣẹ̀sìn already let me tell you something èèyàn ẹ rí wípé àwọn agbátẹrù àwọn agbátẹrù justice tó ń sásábẹ́ justice for Mohbad kò kí ń ṣe gbogbo èèyàn kò ń ṣe gbogbo wa tára ń ta àwọn kan ti pre-plan kinní yìí ti pẹ́ tẹ́ ẹ bá rántí dáadáa kánsá bọ́ọ̀dù lọ bú Zazu kánsá bọ́ọ̀dù wá dárúkọ wípé òun ò láìkí zazu òun láìkí ọmọ onídàdà sọnù yìí tilẹ̀kùn jíbo agàn múlẹ́pọ̀n yìí ṣe rántí mo wá ń sọ fún ọmọ yẹn lọ́jọ́ yẹn mo ní ẹ sá bọ́ọ̀dù ń bọ̀ wá fún ẹ ta ló rántí pé mo sọ bẹ́ẹ̀ mo ní ẹ sá bọ́ọ̀dù ń bọ̀ wá fún ẹ mo sọ fún lọ́jọ́ yẹn mo ní ẹ sá bọ́ọ̀dù ń bọ̀ wá fún ẹ ṣe rántí pé mo sọ bẹ́ẹ̀ wọ́n ti pre-plan ngbà tẹ́ ẹ bá ní wípé mo mọ onídàáda àsọnù yìí ṣé mo bá yín kọrin àbí ọkọ mi ṣe promoter ọwọ́ yín náà máa wá ikú ẹ̀ sí i ta ló mọ díù tó wà láàrin gbogbo yín tẹ́fi tẹ́fi tẹ́fi tẹ́fi jọ́nsẹ̀ tara yín ọ̀pọ̀. ṣe rí olórí burúkú wọn ẹ wo nǹkan tán ṣe fún mi only you don't start your wahala blackmailers ni wọn Nigerians ẹ wake up Money ní wípé bá ṣe ń justice fún Mohbad bá ṣe ń justice fún anybody to bá ṣì continue irú iṣẹ́ tí ẹ sábọọdù ń ṣe ẹ jẹ́ ká máa wọ̀n wọ́n lépè tọmọtọmọ wọn ká dé ọfọlọ wọn tó bá ń tẹ̀lé wọn ó yàtọ̀ sáwọn tó pa Mohbad torí pé àwọn tó gang up láti pa Mohbad wọ́n feel untouchable wọ́n believe pé nǹkan kan ò ní ṣẹlẹ̀ orí ọmọ yẹn ní agbára ìṣẹ̀dá ọmọ yẹn ní agbára torí wípé kò kì í ṣọlọ́jà wàrà wọ́n tì í lọ síbi tí wọ́n tì í lọ nítorí ègún àti ẹ̀ṣẹ̀ èpè tó ń bá ìran àwọn tí ò ní jà nǹkan tó túbọ̀ kó bá ọmọ yẹn wúmà kan sọ̀rọ̀ kan mi ìfi bẹ́ẹ̀ wo fídíò yẹn òun ní ìràwọ̀ tí ọmọ yẹn gbé wáyé tó bá jọmọ erìsì ni wọ́n ní rí pa bẹ́ẹ̀ yẹn ni àá ẹni tó bá máa kú ló máa kú ẹni tó bá máa kú ló máa kú wọ́n ní rí pa ẹni àá tó bá jọmọ erìsì ni ó ti yẹ yín wọ́n ti pre-plan kíní yìí wọ́n ti pre-plan ẹ̀ ẹ rí wípé èmi àti ṣẹpẹtẹrì àní issue àmọ́ my own she's on her own wọ́n ti pre-plan ẹ̀ torí wọ́n fẹ́ gbé the same concept tí wọ́n lò ní 2019 padà wá ó nídìí láti jẹ́ pé èèyàn kan gbọ́dọ̀ wà kọjọ́ máa figagbága lórí ikú ọmọ yẹn wọ́n lè bá sọ pé ó ń jà fún ẹ̀tọ́ ọmọ yẹn gbogbo ẹ̀ pre-plan ni ẹjọ́ ẹjọ́ ẹjọ́ ẹjọ́ gbogbo ẹ̀ pre-plan ni gbogbo ẹ̀dá tó bá lọ́wọ́ gbogbo ẹ̀yin Ìkòròdú ọ̀gá mo ti mo ti pòwe fún yín ẹ má máa mú àwọn méjì yẹn nìkan mọ́ tó bá jẹ́ pé tòótọ́ lẹ fẹ́ kí àwọn tó pa ọmọ yìí kí wọ́n ṣẹ̀sín ẹ jẹ́ ká máa sọ pé gbogbo ẹ̀dá tó bá lọ́wọ́ nínú ikú ọmọ yẹn ṣàmọ́dìl tó pa wọ́n pọ̀ àmọ́dìl tó pa wọ́n pọ̀ àmọ́dìl tó pa wọ́n pọ̀ ẹ má gbàgbé wípé àwọn ọlọ́mọ yẹn lọ bá ya fọ́tò tọ́jọ́ ń ya skìtì kiri àwọn ni wọ́n ń gbé ọmọ yẹn kiri tó bá di ọ̀la tí ìjọba bá sọ wípé ọmọ yìí ò lọ́wọ́ níbẹ̀ ṣe mọ̀ páwọn olórí burúkú ọmọ yìí wọ́n á lọ parí ìjà pẹ̀lú ọmọ onídàáda yẹn wọ́n á sowọ́pọ̀ pé kó gbé ọ̀tá tèmi lọ sí kóòtù ọ̀ kán sọ dìjà court members ó máa dìjà court á di á di court àwọn kò ń ṣe court police station mo sọ o àwọn ọmọ olórí burúkú yìí fẹ́ sẹ́ẹ̀tì ìyá ara wọn ọ̀pù ni èmi dẹ̀ gbọ́n jù wọ́n lọ. mo gbọ́n jù wọ́n lọ mo gbọ́n jù mi ò lè tẹ́rí sí mọ́ mo ò lè mo ò lè mo ò lè wọ trap yẹn mọ́ mo ti wọ trap yẹn ní 2019 unknowingly mo ò lè wọ trap yẹn mọ́ láyé. mi ò mi ò lè wọ trap yẹn mọ́ nígbà tẹ́ bá wá kọrú nǹkan báyìí nígbà tẹ́ bá kọrú nǹkan báyìí ẹ mọ̀ wípé òkú ọmọ yẹn ló ń tì yín ṣẹ̀sìn ẹ mọ̀ pókú ẹ̀ ló ti ń ṣẹ̀sìn. sórí ìwọ ọmọ tó kọ kínní nǹkan tí máa fi hùn ẹ́ lépè ṣé kí n fi hùn ẹ́ ṣé kí n fi hùn ẹ́ ò ní ṣerú ẹ̀ mọ́ kò ń ṣèwọ nìkan gbogbo yín tẹ́ ń fi òkú ọmọ yìí tẹ́ fi ń ṣe ìkà torí aburú lélẹ̀ aburú lélẹ̀ ẹ̀yin èèyàn ṣe pàdé mi pẹ̀lú ọmọ yìí rí ṣe pàdé mi pẹ̀lú àwọn ọmọ tó ń kọ hip hop rí ẹ̀yin èèyàn ṣé mò ń lọ patí ṣé mò ń lọ klọ́ọ̀bù ṣé mo bá wọn ya skiti ó bọ́ síta ó ń pariwo àwọn ọba kan ẹ má gbàgbé wípé ọba yẹn ló ya ní mọ́tò nígbà tó ń ṣòkú màmá ẹ̀ abẹ́ ti gbàgbé ọba tó ń dárúkọ fatafata yẹn ló ya ní mọ́tò ń gbà yẹn blackmailer ayé yín ta pàù ayé yín bàjẹ́ olórí burúkú ni yín ẹ̀yin blackmailers a ní gbogbo àwọn tó lọ́wọ́ nínú ikú Mohbad wọ́n máa ṣọ́kú tọmọtọmọ wọn ni màá fi ojú yín rí màbo gbogbo ìṣẹ̀dá ìṣọkùnrin ni ìṣobìnrin ni ìṣọmọdé ni ìṣàgbà ni abíni o àbí agbèjáde nínú ìyá ẹ̀ tó o bá ti ń rìn lórí ilẹ̀ ọ̀gẹ́rẹ́ afọkọyẹrí alápò òkà ilẹ̀ ayé ẹgẹ̀rẹ́ á gbé ẹ̀mí tọmọtọmọ àwọn ọmọ yìí dẹ́tì àwọn ọmọ yìí brúta ẹ̀yin èèyàn ẹ jọ̀ọ́ ẹ má gbàgbé pé kí bàbá Buhari tó kúrò lórí oyè ǹjẹ́ wọ́n gbé Lizzy lọ Àbújá lọ gba dọ́là ṣé mo tẹ̀lé wọn lọ gba dọ́là tán ní ìyàwó bàbá Buhari fún wọn láwọ̀dù ǹjọ́ dárúkọ mi sí ẹ̀yìn èèyàn ǹjẹ́ mo tẹ̀lé wọn débẹ̀ rí ẹ dáhùn ṣé mo débẹ̀ rí ọmọ yìí ló lọ káàkiri ó bo nílé jẹ ó bo nílé mu ó báre ajérò jẹ ngbà tí ò lè dúró sábẹ́ blọọgì Instagram yẹn mọ́ lẹ́ṣẹ̀ rí tó ń ṣorí burúkú kiri lẹ́ṣẹ̀ rí tó ń ṣe orí burúkú kiri ẹ̀yin èèyàn ìjọ tẹ́tí mọ Lizzy ṣé mo bá àwọn ọmọ oníṣkìtì rìn ṣé òun kọ́ ló mọ gbogbo àwọn ọmọ yìí ta ló mọ díìlì tó wà láàrin wọn àbíṣẹ́ kí ni gbogbo wọn ń ṣe mò ń béèrè ni iṣẹ́ kí ni gbogbo wọn ń ṣe àtòun àti jẹgẹjẹgẹ iṣẹ́ kí ni gbogbo wọn jọ ń ṣe bísínẹ́sì wo náà dá kalẹ̀ tán fi ń lé ẹ̀mí ara wọn kiri ọkọ mi ò promote èèyàn mi ò ń lọ klọ́ọ̀bù mi ò ń lọ patí ibo nípàdé mi àtọmọ yìí ojú òun ló lọ́wọ́ sí o ojú òun ló tún lọ́wọ́ sí o tèmi ni wípé Mohbad must get justice and not just online justice spiritual justice egun lèmi egun ni èmi èmi ò èmi egun ni mí èmi ò ń ṣe àwọn wèrè tẹ máa ṣa aláburú for the fact pé mi ò bẹ jà ọkọ̀ déédéé bẹ̀ sí ní tó ṣèdí sí mi àjà ẹ ò ń ta fifteen pitch ò ta gutter beach ẹni tó bá ní làákàyè àti rí bó ṣe kírètì bó ṣe kírètì scandal ó tún ti ó dìídì lọ kírètì Facebook page nítorí kéèsì tó ń ṣe lọ́wọ́lọ́wọ́ yìí ni nítorí kéèsì tó ń ṣe lọ́wọ́lọ́wọ́ yìí ó kọ̀ fi tèmi gba wọlé ni ó yẹ yín ó ti believe pé tóun bá dárúkọ Lizzy kò mọ̀ pé òun máa bá mi lákọ bí ìbọn àwọn ibi tí mo dẹ̀ lọ ń tọwọ́ bọ̀ yẹn ó lágbára olórí burúkú làwọn ọmọ yìí àwọn blackmailers yìí wọn ò níṣẹ́ wọn ò lábọ̀ wọn ò ní tìjú olórí burúkú ni wọ́n. Ah, ah. àwa náà kọ petition sẹ́ ẹ̀ petition wa à ń wa dọ̀là wà ní òkun ṣé báwọn kan lẹ̀ ń pè tẹ́lẹ̀ tán bá yín ṣiṣẹ́ aburú yìí àbí bẹ́ẹ̀ kọ́ kí ló dé tí o ṣe wá da láriwo kí ló dé ọba tó tó ń fò sókè tó ń pẹ ẹ̀yin èèyàn ṣe rí bí mo ṣe wà yìí nítorí tí mo gbé dání kò ní jẹ́ kí n lọ fẹnu mi sáwọn nǹkan kan tèmi ni wípé bí mo ṣe wà mí ìmẹ́ni tó ń ṣe mí mi ìmẹ́ni tó ń tó ń fa burú wá mi gbogbo ẹ̀dá tó bá ń fa burú wá mi kàn fẹ̀mí wọn di tọmọtọmọ tán bá ti ń rìn lórí ilẹ̀ gbogbo ẹ̀dá tó bá ti ń ṣèkà fún mi kàn fẹ̀mí wọn di tọmọtọmọ gbogbo ohun tó ń dùn wọn nínú kó dìbànújẹ́ fún wọn tèmi nìyẹn fakat gbogbo àwọn olólùfẹ́ mi kan rí bá ti ṣe kan rọ̀nà gbégbà gbogbo àwọn kọ́sítọ́mà mi kan máa wowó tì kan máa fojú sunkún gbogbo àwọn tó ń ralẹ̀ lọ́dọ̀ mi kí wọ́n kọ́lé alálùbáríkà kó kéré kí àwọn ilẹ̀ tán ra ẹ̀ kó kéré nǹkan tó tẹ̀ tún máa dáṣà àwọn èèyàn lẹ́yìn ọ̀la. wọ́n ti pre-plan ni ẹ̀ wọ́n ti pre-plan gbogbo ẹ̀ ẹ̀ rí i pé nígbà tá làgbà Gabriel okay ẹ wo nǹkan tí wọ́n ṣe nígbà Alàgbà Gabriel ẹ máa gbọ́ kẹ́ lè bá mọ̀ pọ́n ti pre-plan ẹ̀ ẹ wá sáré gbọ́ ilé ẹ máa gbọ́ ilé ẹ sáré gbọ́ ilé ẹ sáré gbọ́ ilé mò ń bọ̀ tẹ bá ti rí wọn tán gbèyàn kan mọ́ra wọ́n fẹ́ pa ẹni yẹn ni wọ́n kò fẹ́ kẹ́ni yẹn súnmọ́ wọn pé wọ́n tún máa rí àṣírí tó lè fi bà tẹni yẹn jẹ́ àwọn náà jọ ń ṣe díìlì kiri ó yín àwọn ni ká béèrè ikú tó pa Mohbad lọ́wọ́ wọn àbí Mr Lawal ó ti fi ṣe mọ́tò lẹ̀ ó ti bẹ̀rẹ̀ ṣe promoter àbí mo ti bẹ̀rẹ̀ skiti tí mo ń pe àwọn ọmọ olórin kájọ yá àbí gbogbo yín ò mọ̀ pé aṣọ ni mò ń tà tó o bá ti rí mi gan wàá mọ̀ paṣọ ni Lizzy ń tà mo dẹ̀ ń talẹ̀ mò ń talé mò ń tàpara báwo náà ṣe wá pín tan ajá tó kan lè kẹ́ ẹ lè bá mọ bí wọ́n ṣe máa operate ẹ listing kẹ ṣí ẹ lè kẹ lè bá mọ bó ṣe operate kẹ lè bá mọ bó ṣe operate mo ń gbọ́ mo gbọ́ mo ń bọ̀ few few months few weeks gan leléyìí o mo sọ fún gbogbo yín mo ní àwọn pípù yìí ń bá nǹkan kan bọ̀ màá sọ àṣírí kan fún yín ẹ ṣí ẹ ṣó yìí mo fẹ́ sọ àṣírí kan fún yín ẹ̀yin ní ká ẹ̀yin gan nídìí interrogation gbogbo àwọn èèyàn tó manage ọmọ yẹn nídìí interrogation hospital tọmọ yẹn ti ń lọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ wọ́n need interrogation wọ́n gbọ́dọ̀ mọ̀ ṣọ́mọ yẹn ni health issue tẹ́lẹ̀ tó bá ní health issue tẹ́lẹ̀ irú health issue wo ló ń bá pò ó. ó ti ẹyin irú ìgbà wo ló bẹ̀rẹ̀ justice must be done ṣùgbọ́n gbogbo manager ló yẹ kán gbé gbogbo manager pátápátá ló yẹ kán gbé àti pre manager àti former manager ẹ̀ wá kiri àti new manager everybody ló yẹ kán gbé kán dé answer ó ti yẹ yín nǹkan tí mi sọ àwọn ọmọ yìí olórí burúkú ọmọ wọn wà nínú dirty deals wọ́n jọ ń ṣe dirty deals ni gbogbo ṣe mọ̀ pé tó bá yẹ pé kò wá bú mi ní some weeks ago ó ti yẹ yín kò ní lè ra pity but ó ní láti wá bú the same concept tó ń ṣe ní 2019 ó ti ẹ̀yin ló fẹ́ repeat the same kò mọ̀ wípé bèbí ti ṣẹ́jú bóyá kò mọ̀ ń gbà yẹn pé mi tí màá sọ̀rí sí mo ti ń sọ̀rọ̀ mo dẹ̀ wà careful ẹ máa gbọ́ ẹ wo bọ́n ṣe máa operate tó máa yẹ yín dáadáa sìn ẹ kọ̀ fi rẹ́dẹ̀t síbẹ̀ ẹ má dá wọn lóhùn ẹ má dá wọn lóhùn àṣírí wọn là ń tú ẹ má jẹ́ ká lose focus Mohbad must get justice ẹ má lose focus ẹ má lose focus rárá Mohbad must get justice ẹ má gbọ́ ẹ má gbélé ẹ má gbọ́. ẹ dákun ẹ bá mi pe Àgbàlá Daniel wà náà ká tó mọ sọ̀rọ̀ lọ. ẹ má gbọ́. já sọ̀rọ̀ àwọn èèyàn gidi. ẹ gbọ́. Hmm. Àgbàlá Daniel ló mọ̀ pé ìyá yóò dákọ ẹ rí hmm. ìyá yóò pèsè ẹ rí. Hmm ìyá yìí ò tiẹ̀ sọ bóyá búburú lòun ṣe mo rí i pé o fẹ́ mọ rìspọ́ǹdì sáwọn èèyàn Àgbàlá Daniel. ṣe rí ibi tán ti kí ẹ mo rí i pé o fẹ́ máa respond ìjọjọ́ tí mo ti sọ fún yín pé má jẹ́ kán pa má jẹ́ kán waste ẹ̀mí ẹ̀ ṣé mi ò sọ fún yín pé àwọn náà wà nínú má sọ̀rọ̀ má respond ṣe ti rí ọjọ́ tó ṣe ṣó yìí mo sọ fún alàgbà Gabriel má fọ́ fún wọn o wọ́n tún lọ dáwó sí foundation ẹ̀ mo ní alàgbà Gabriel be careful they are coming for you ẹ máa gbọ́ this is how they plan it ẹ máa gbọ́ ọmọdé mà ní ọ má respond this is their concept ẹ gbọ́ dáadáa ẹ máa gbọ́. Hmm. ọmọdé mà ní ọ ọmọdé mà ní ọ hmm. ọlọ́run kàn án fẹ́ lọ́wọ́ sókè ní abala Daniel bó o ṣe dáadáa ayé ò bù ọ bó o ṣe dáadáa ayé ògbó rẹ torí pé orí social network ló wà. ṣe gbọ́. bóbìnrin bá wà bí ò bá lọ́yàn ayé ò sọ pé onígbáyà pẹlẹbẹ. ṣe gbọ́ mo ṣe ń kí ìyàlàgbà Gabriel. wọ́n ní onígbáláyà. ṣe gbọ́ mo ṣe ń kí ẹ̀. ẹ mo ní tó ṣe update kan pé wọ́n ń bú ẹ pé ó ṣe jẹ́ pé àwọn celebrity nìkan ni òun gbé wá pé òfin wá fíìmù. ṣe gbọ́ tí a bá rí ẹ sábìrì abẹ òkè àgbàlá Gabriel ṣé mo pa alágbàlá ga ni. inú mo sọ fún ìgbà tó ń ṣe ṣó yìí ṣé mi ò sọ pọ́ńbọ̀ wá fún ẹ já gbọ́ díẹ̀ sí. kanáà ìbàdàn lọ náà yọ àgbàlá Gabriel sorry. ìtí òye ni wípé ẹni tó bá ń ṣe ṣó tí two people bá ń wò tí three people bá ń wò ọmọ tó máa ń wí náà mo gbọ́ mi ò fẹ́ irú èèyàn mo fẹ́ irọ́ ni ó ń dùn wọ́n ni nítorí mm-hmm. wàá fi lè mú yàn kéèyàn iná sí fóònù whether the viewers are for positive reason or negative reason. ẹ máa gbọ́ o. kán lè wò wá ni. ẹ máa gbọ́. ṣé ó dàbí wà tẹ́yìn bá tan tẹlifíṣàn ó di dandan kan wò tẹlifíṣàn. ẹ máa gbọ́ o ẹ máa gbọ́ báyìí. ló má tàn má ti di pé bí hundred ló ń wọ̀n eighty ló ń wọ̀n gbọ́. ibi ni ikú ọmọ yẹn ti máa clearer sí yín how they operate ẹni tó bá ní làákàyè nìkan ni o ẹni tí ò bá ní làákàyè ikú ọmọ yẹn ò tí ì lè wà clearer sí i bọ́ ẹni tó bá ní làákàyè ikú ọmọ yẹn máa wà clearer sí ẹ máa gbọ́ lọ ó mi ò fẹ́ rò èèyàn mo fẹ́ irọ́ ni ojú yẹn ojú viewers ń tí wọ́n ni. Mm, ṣe gbọ́ ṣe gbọ́. bí wọ́n máa sọ pé ta lè rò lórí social media mm. ó kéré jù ó bẹ̀rẹ̀ láti. the same person tó ń yan Àgbàlá Gabriel after three weeks ẹgbọ́n nǹkan tó sọ nípa Alàgbà Gabriel ẹgbọ́n nǹkan tó sọ nípa alàgbà Gabriel. we talk about Agbala Gabriel. I don't want to talk about Agbala Gabriel. If at all he is building a charity, is in Nigeria, let him go to motherless home. Gbogbo àwọn actors wa ń bá yín. There is something more, more than that, which I would not say. There is no, something more than that. Yeah, but tó bá yá, ọ̀rọ̀ á sọ rẹ̀. There's something more than that charity kan ni wọ́n ń pè the same person you see how they operate do you know why Every week, wípé wọ́n ti kọ́kọ́ attack alàgbà Gabriel lórí Instagram be some months back Boy, a month or two months wọ́n ti prepare for? tó ń ṣe lọ́wọ́lọ́wọ́ yìí wọ́n prepare for? they are attacking alàgbà Gabriel a one tó ń dáwó síbi ọ̀dọ̀ alàgbà Gabriel yẹn wọ́n fẹ́ divert wọn wá sí ọ̀dọ̀ títí wọn if anybody need to donate for Mohbad let it go straight to the child's account ẹ jẹ́ kí gbogbo owó tí everybody bá fẹ́ dá fún Mohbad máa lọ sí àkáǹtì ọmọ ẹ̀ pátápátá gbogbo ẹ̀yin aláàánú tẹ̀ ní sìnkú ọmọ gbogbo ẹ̀yin abiyamọ tí wọ́n ní di òkú ọmọ wá bá yín nílé ẹ jẹ́ ká dìde ìrànlọ́wọ́ fún Mohbad fún ọmọ ìkókó tó gbé dání ó ti yé yín nǹkan tí mi sọ ẹ jọ̀ọ́ wọ́n dìde nígbà tí Da Green wọ́n dìde rẹpẹtẹ nígbà tí Da Green ẹ eh, nígbà tí Da Green ẹ má gbàgbé wípé. Tupac was born in June and he died ní September. Ẹ rí wípé àwọn ìràwọ̀ tó làmìlaka ni ẹ rí nǹkan tó ṣẹlẹ̀ sí Mohbad lọ́wọ́lọ́wọ́ ẹ rí pé September náà ni eh, Mohbad kú. ìràwọ̀ tó làmìlaka tó làmìlaka ni Mohbad Tupac Shakur was uh, was born June and died September Mohbad was born June and died September ẹ má gbàgbé pé nígbà tí Dagrin ni kú ayé ya ọ̀run ya bọ́ lọ́jọ́ tòní màmá ẹ̀ jáde ní few months ago fún ìrànlọ́wọ́ ẹ má jẹ́ kí títí Mohbad rí bẹ́ẹ̀ yẹn ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run gbogbo nǹkan tá a bá ní ẹ jẹ́ ká fi ran ọmọ yẹn lọ́wọ́ gbogbo ẹ̀yin fámìlì mi ní Kòròdú ọ̀gá gbogbo ẹ̀yin àgbààgbà ẹ̀yin lọ́ba lọ́ba ẹ̀yin níjòyè níjòyè kò kàn mí kò kàn mí nílùú fi ń tú òkú Mohbad òkú àgbáyé ni òkú Mohbad ìgbájú ńlá ni lójú ọmọ Yorùbá káàárọ̀ òjìrì káàkiri àgbáyé ẹ gbé ìṣẹ̀ṣe jáde ẹ gbé agbára jáde ẹ gbé jáde ẹ kí orò jáde ẹ kí eléégún jáde àṣejù ní police station àti court ìṣẹ̀ṣe ti wà òkè. Okay ìṣẹ̀ṣe ti wà òkè ṣe rí àwọn ọ̀pọ̀lọpọ̀ tó dìde yẹn àwọn wèrè tán jọ ń dárúkọ ara wọn yẹn àwọn náà jọ mowó tán jẹra wọn tẹ bá wo èyí ti bí aláìlọ́pọlọ àgbàyà òbẹ̀mùbẹ́mú tó yọ igi tó ń lé ọmọ inú kiri tó yọ àdá tó ń lé ọmọ inú kiri ẹ rí i pé àdúgbò kan náà nàjọ ń gbé pẹ̀lú jẹgẹjẹgẹ èèyàn ò lè forí tèmi kú èpè in as much tí ọ̀rọ̀ yìí ti di ọ̀rọ̀ ìṣẹ̀ṣe mi ò ní dárúkọ anybody gbogbo ẹ̀dá tó lọ́wọ́ sínú ikú ẹ̀ báyìí la fẹ́ kí ilẹ̀ ọ̀gẹ́rẹ́ mú yẹ́sìkẹ́ ẹ̀yin lẹ kúkú pè mí mi ò kún dá sọ̀rọ̀ yín tẹ bá ti ń tan àwọn èèyàn tẹ́ ń fi rọ́ tan àwọn èèyàn tó ti ń rọ́ ìṣẹ̀dá Mohbad tó máa fi ń ṣẹ̀sìn ló wá bá mi ìṣẹ̀dá Mohbad ni torí ọmọ yẹn ò sùn ọmọ yẹn ò sùn ọmọ yẹn ò sùn ẹ gbé jáde tó bá jẹ́ pé tòótọ́ ni agbára wà nílẹ̀ Yorùbá ó dẹ̀ ti tọ́ ilẹ̀ wò ó ti tọ́ ilẹ̀ pa wò ẹ bu ilẹ̀ pa ibi tí wọ́n ti wó òkú ẹ̀ wà ń bẹ̀ ẹ gbé agbára lọ sójú ibẹ̀ ẹ jẹ́ kí àwọn àjèjì mọ̀ pé agbára wà nílẹ̀ Yorùbá ẹ mi tẹ́ bá ń pe orúkọ àwọn aṣiyèrè méjì yẹn tí ẹ bá pe orúkọ àwọn tí wọ́n jọ mọ̀ nípa ẹ̀ nǹkan tẹ́ ń sà lè má jẹ́ o ẹ mi nǹkan tẹ́ ń sà ó lè má jẹ́ a lot of people ló máa ń gbé èpè jáde àmọ́ ẹni tẹ́ gbé pè jáde fún ṣó wúwọ̀ ìpè àwọn tẹ́ gbé èpè jáde fún ṣẹ́ni èpè ni wọ́n àmọ́ tẹ́ ẹ bá ń sọ wípé ilẹ̀ ọ̀gẹ́rẹ́ afọkọ́yẹrí alápò òkà ojú orórì ọmọ yìí rèé ah, ah. ẹ̀yin tèmi nífẹ̀ẹ́ dìde ẹ̀yin tèmi lọ́yọ̀ọ́ ẹ dìde ẹ̀yin tèmi nílẹ̀ káàárọ̀ òjìrè ẹ dìde ṣe bí wọ́n ti kú wọ́n ti wú òkú òkú ẹ̀ kúrò ńbẹ̀ ẹ̀dá tó bá wá sọ pé kẹ́ ẹ má dúró sójú orórì yẹn ṣe pè ẹ̀yin abiyamọ ẹ dìde. ẹ̀yin olúwẹ̀rí màgbójò ẹ rí òhò wọbẹ̀ láago kan òru ẹ bá bẹra grand ọmọ yẹn sọ̀rọ̀ pé ta ló lọ́wọ́ nínú ikú ẹ̀ ibi tá a ti lè rídìí ọ̀rọ̀ nìyẹn ibi tá a ti lè rídìí ọ̀rọ̀ nìyẹn òkú gbogbo ayé ni òkú Mohbad òkú gbogbo àgbáyé ni àsìkò yìí ni Yorùbá lè rídìmù íméjì wọn àsìkò tẹ̀lé rìdíìmù ìmẹ̀jì wa rì fún wa tó bá jẹ́ pé agbára wà ẹ jẹ́ ká rí tó bá jẹ́ pé èpè wà ẹ jẹ́ ká tó bá jẹ́ pé ògùn wà ẹ jẹ́ ká àríkẹ́ àríkẹ́ o yọjú sórí ìṣẹ̀dá tó kọ kinní yẹn èmi máa bẹ́ ẹ ní èpè orí pé mi ò mọ̀ ẹ́ àmọ́lẹ̀ ọ̀gẹ́rẹ́ afọ́kọ́ yẹrí mọ̀ ẹ̀ bí mo ṣe wà mí ò ní sùúrù mọ̀ wọ́n dẹ̀ ti yọ mí ní complete etí lọ mi ò gbọ́ nǹkan kan bá mi gbé kinní yẹn wá gbé síbí fún mi ẹ ti yé èmi ò ní bá wọn dárúkọ èèyàn ó ti yẹyin mi ò ní dárúkọ àmọ́ ilé ọ̀gẹ́rẹ́sẹ́ alápòkà mo wo òkú ọmọ yẹn mo wo òkú ọmọ yẹn bí ìgbà tán rí pé kò ní èèyàn kò lẹ́bí kò lára wọ́n dẹ̀ fi settle scores ó yẹ yín ọmọ onídán ni gbogbo àwọn ọmọ yẹn kò ń ṣe ọmọ tó kú ni mò ń sọ o kò ń ṣe ọmọ tó kú ni mò ń sọ o kò ń ṣe ọmọ tó kú o ẹ rí wípé pẹ̀lú bí wọ́n ṣe yanjú ẹ̀ tó kò tẹ́ wọn lọ́rùn wọ́n sì fẹ́ fi òkú ẹ̀ wá ti irú wa yìí èmi ò dẹ̀ ráyè àṣejù ní police station àti kóòtù èpè ti wà òkè àti àdàbí àti ègún gbígbóná bá mi mú kinní yẹn gbé sí fún mi ó mọ nǹkan tó ṣẹlẹ̀ wàá wá lọ sí inú ah, tí n bá gbé nǹkan kan jáde fún yín sìn everybody máa fún ká ni ibi tẹ́ ẹ̀sìn mi délé lè mi lè jẹ́ kẹ́ pọkọ mọ́ mi lórí bá mi mú kinní yẹn ó yá dáhùn ibi tẹ́ ẹ̀sìn mi dé ni mo wà yìí ṣé mo wá bá yín ṣé mo kọ́kọ́ ṣépè fún yín ṣé mo kọ́kọ́ blọ́ọ̀gì yín ṣé mo kọ́kọ́ wá bá yín ṣe rí ọgbọ́n tí ẹ sábọ̀dù lò ó sọ fálàgbà Gabriel pé kó má dáhùn ó ní kó máa wòran after two weeks ó hì tiẹ̀ below the belt ǹjẹ́ tá a bá lọ gbẹ́rú fídíò yìí síta ǹjẹ́ máa mọ̀ pé sábọ̀dù ló tó ṣe alàgbà Gabriel kí ló dé tán ṣe kọ́kọ́ lọ blog alàgbà Gabriel lórí Instagram tán ló lọ sí òtẹ́ẹ̀ kan nígbẹ̀rígbẹ̀ ah má jẹ́ kíkì wo wo tó ti rí ṣé ò ń gbọ́ ṣé ò ń gbọ́ ọ̀rọ̀ wa gbé padà má jẹ́ kíkì níyẹn ṣí o èṣí ọ̀rọ̀ bá ń gbé padà mo máa lu agogo